بسم الله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko ní kíkí ti àlàáfíà orúkọ mi ni abu rahima mikael ẹkọyẹni ọmọ abdulrahim mo fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àkọlé kan àkọlé náà òun ni ayatun zohiruha atanakudu wàmàfíhà tanakudu ìtumọ̀ àwọn àáyà tó jọ ìtakora àmọ́ tí kò takora ohun tó bí àkọlé yìí ọ̀pọ̀ ọ̀kan nínú ẹ̀ òun ni pé ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn tí ò tí ì pé márùn-ún mo lọ sí ìlú Èkó láti lọ fi ọ̀rọ̀ wá arákùnrin kan tí ó sọ̀rọ̀ ẹ̀ di dókítà ẹ̀sìn tó sọ̀rọ̀ ẹ̀ di ostaazu ẹ̀sìn láìsí makéw láì lè ké alukur'an fúnra rẹ̀ bèlè pé yóò lè dátúmọ̀ fúnra rẹ̀ láìsí lè ké tíra hadíìsì kankan kódà dùrúsùlẹ̀ àwàlíyà òun ni tíra tó kéré jù tọmọlékéwú máa ń ké lẹ́yìn alukur'an kò lè ké kò lè tu arákùnrin yìí ó jẹ́ oní comparative wọ́n ń pe orúkọ rẹ̀ ní Dr. Ustaz Jamiu Adegunwa ẹni tí gbogbo èèyàn padà mọ̀ sí tàbí ẹni tí wọ́n tún pè ní labaika the Christ labaika the Christ. àmọ́ ọkọ ẹ̀ ní ìsìn tá a fún un nítorí pé ó sọ jíjẹ ajá di ẹ̀tọ́ ó bàbá alájá bàbá alájá ó sọ ajá jíjẹ ó di ẹ̀tọ́ now ṣe wá rí ní ìjókòó yẹn tí mo ti lọ interview rẹ̀ ọ̀rọ̀ jẹyọ tó pọ̀ èmi ń bi léèrè béèrè òun àti àwọn kan tí wọ́n láwọn mọ kéwù àmọ́ tí kéwù ò yé wọn. dáadáa àwọn bíi mẹ́ta ó kó wọn sòdí láàrin ìbéèrè àti dáhùn èmi ni mò ń bi léèrè béèrè òun àti àwọn àáfàá tó sọ di ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n jọ ń dáhùn wọ́n jẹ́ mẹ́rin láàrin interview yìí ọ̀rọ̀ wá kan ìdí tí wọn kì í fi lo hadith lọ́dọ̀ tiwọn àwọn gbà wípé àwọn ò ní lo hadíìsì nítorí àwọn ìdí kan ìdí àkọ́kọ́ ń bẹ̀ ni pé hadíìsì tí ó bá ti ní àyà tó jẹ mọ́ nínú alukur'an àwọn ò ní lò ìbá àlàáfíà hadíìsì náà ìbá ní àlàáfíà tí ó bá ti ní àyà tó jẹ mọ́ àwọn ò ní lò ìdí nìyí tí wọ́n fi ń kí iye ọ̀pá àrùn táwa náà ń kí wọ́n gbà wípé àyà tó sọ nípa ìrun ọwà nínú alukur'an ìdí kejì tí wọ́n kì í fi lo hadísì báwa ṣe ń lò òun ni pé hadísì tí ọba tako aya lùkùránì lójú tiwọn kódà kí àdìsí náà ní àlàáfíà wọ́n gbà pé àwọn ò ní lò ó tí àdìsí tó tako aya lùkùránì kan tí àdìsí náà sì ní àlàáfíà wọ́n gbà pé àwọn ò ní lò lójú tiwọn wọ́n rí àdìsí náà ní rírí kan pé àdìsí yẹn o ó tako alukurani wọn ò ní mọ́ o kí wọ́n tó conclude kí wọ́n tó gbà kí wọ́n tó pinnu wípé àdìsí táwọn rí ó tako aya alukurani dípò kí wọ́n lọ gbé bá onímímẹ́sì kó ṣe àlàyé ẹ̀ fún wọn lọ́dọ̀ ara tiwọn wọ́n sọ pé àwọn ò ní lò now ìyẹn ló wá bí ìbéèrè tí mo bi wọ́n léèrè pé nígbà tẹ́yìn bá sọ pé tẹ́ ẹ bá rí àdíìsì kan tó tako àyà lùkùránì lójú tiyín ẹ ní lò ó kódà kádìsì yẹn ní àlàáfíà ọ̀dà tá a bá wá rí àyà ohun tá à ń sọ lọ ni pé tẹ́ àwọn Jamiu Adégúnwà àtirú rẹ̀ mìíràn tí wọ́n bá sọ pé àdíìsì tó lálàáfíà tó bá ti tako áyàlù kùránì lójú ara wọn pẹ̀lú àìmọ̀kan wọn tí wọ́n làwọn ò ní lò ọ̀dà mo wá ní tá a bá wá rí áyà kan nínú àlùkùránì tó jọ pé ó tako áyà míì nínú àlùkùránì ṣé áyà yẹn ṣe ní lo òun náà ohun tó bí ọ̀rọ̀ tí mo sọ nìyẹn pé tá a bá wá rí àyà tó tako àyà ńkọ́ ṣé ẹ sọ pé ẹ̀ ní ìlú ni àbí kí lẹ fẹ́ ṣe sí i pẹ̀lú píríncípù tẹ́ lórí hadisi yìí wọ́n ní rárá kò sí àyà tí yọ tako àyà mo wá fẹ́ fún wọn ní àwọn àpẹẹrẹ pé ọ̀dà àyà báyìí ó báyìí Aya báyìí ọ̀sọ̀ báyìí nínú àwọn àyà tí mo mú wá lọ́jọ́ náà lọ́hùn á padà ọ̀rọ̀ padà kàn án nínú àlàyé ọ̀rọ̀ wa lónìí insha allah àmọ́ ohun tí mo wá fẹ́ sọ ń bẹ̀ ni pé àparí ìjókòó ohun tí màá máa rí lórí facebook ni pé alùsùnà kan sọ pé àyà tako àyà nínú alukurani. No ẹlòmíì tún kọ ọ sọ pé àbúrò imami kaelu sọ pé àyà tako àyà nínú alukurani ṣe é mọ̀ pé alábòsí tó bá fẹ́ rújọ́ kò ní tìdí mú ẹjọ́ rò ọ̀rọ̀ kan la bá dé bẹ́ẹ̀ láti fi pè wọ́n ṣàkíyèsí pé kódà tí àyà kan bá jọ pọ̀ tako àyà mínú alukurani quran ti sọ pé àyà kan ò ní tako ìkejì tọ́ba wa jọ pé ó takora wọn lójú tiẹ̀ ó wá padà sọ́dọ̀ àwọn onímímọ̀ ó padà sí ọ̀dọ̀ àwọn onímímọ̀ láti ṣe àlàyé ẹ̀ fún ọ ni kì í ṣe pé ó sọ pé ó lo àyà kan ò ní lo àyà kan bẹ́ẹ̀ náà ni ìdájọ́ yẹn wà fún àdìsí òjíṣẹ́ ọlọ́run níwọ̀n ìgbà tí àdìsí òjíṣẹ́ bá ti lálàáfíà tí a bá wá rí i pé ìtakora fẹ́ jẹyọ ń bẹ̀ lójú tiwa tá a bá padà sọ́dọ̀ àwọn onímọ̀ hadith pàápàá jùlọ àwọn àáfàá tí wọ́n ṣe ṣẹ́ríù fún hadith náà wọ́n padà ṣe àlàyé ẹ̀ fún wa pé kò takora o ó jọ bẹ́ẹ̀ ni a rí ìrí pé ó jọ bẹ́ẹ̀ a tún wá rí pé ní ti pàápàá kò sí ìtakora láàrin wọn èyí jẹ́ ìdí àkọ́kọ́ tó bí ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí pé kì í ṣe àwọn nìkan ni wọ́n ń sọ bẹ́ẹ̀ láti lè wá jẹ́ àfọ̀mọ́ fún mi wípé èmi ò sọ fún wọn pé àáyà ń takò àáyà ní ti pàápàá ohun tí mò ń sọ fún wọn ni pé àáyà lè dàbí ó lè jọ bí ẹni pé ó takora wọn àmọ́ tó ga sí pé nígbà táwọn onímọ̀ bá sọ ohun tó rọ̀ mọ́ àáyà kínní àti ohun tó rọ̀ mọ́ àyà kejì á padà wá rí i pé àṣé ò takora wọn àṣé oníbòṣe jẹ́. lẹ́yìn náà àwọn tí wọ́n sọ net di àáfàá wọn german search fún information ọ̀kan nínú nǹkan tí wọ́n máa rí lórí nẹ́ẹ̀tì ni the controversies verses of the holy quran tó bá ti kọ́ the controversies verses of the holy quran àwọn àyà tó takora wọn nínú alukur'an àwọn christian àwọn christian nígbà tí wọ́n dá ọgbọ́n kí wọ́n hun kùránì míì fún àwa mùsùlùmí tọgbọ́n náà tó ń jò mọ́ wọn lọ́wọ́ tí ọgbọ́n wọn ti ń di àgọ̀ mọ́ wọn lọ́wọ́ táṣìírí wọn ń tú wọ́n tó wá jókòó pé ẹ wá àwọn kinní yìí kòránì wọn ò ṣe é pààrọ̀ mọ́ wọn lọ́wọ́ o wọ́n ti há sórí o orílẹ̀-èdè tiwọn náà sì ń tẹ̀ jáde o lọ́gán tá àwọn bá ti tẹ̀ tiwọn jáde làṣírí máa tú o ọ̀dà kí lẹ tún lérò pé àwọn tún lè ṣe ná tí wọ́n fi dáùtì kùránì wọ́n wá ní táwọn ṣe ni pé ẹ jẹ́ káwọn stọ́ọ̀dì kùránì láti bẹ̀rẹ̀ dópin àwọn àyà táwọn bá wá rí wípé ó jọra wọn pé ó takora wọn àwọn àkó gbogbo ẹ̀ jáde lé wọn lọ́wọ́ àwọn sì mọ̀ pé aláìmọ̀kan ní máa lọ sórí nẹ́ẹ̀tì tí ó sọ nẹ́ẹ̀tì di àáfàá rẹ̀ láì dá àáfàá yẹn mọ̀ níbi kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí irú àwọn wọ̀nyẹn bá ti ń lọ sórí nẹ́ẹ̀tì tí wọ́n bá ti ń kan ááyà tó takora wọn táwọn tẹ̀ jáde yóò lè máa ṣe iyèméjì sí ìjẹ́ òdodo alukur'an nígbẹ̀yìngbẹ̀yìn yóò lè sọ pé òun ò ṣe islam mọ́ ọlọ́run ló wá mọ tí wọ́n ti pósìtì irú information bẹ́ẹ̀ ajásí pé nígbà tí ọ̀tá ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ṣerú eléyìí kò yẹ káwọn àáfàá náà wá fọwọ́ lẹ́rán lórí ẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣàánú wúmọ̀ kí wọ́n ro tiwọn kí wọ́n má sọ̀rọ̀ ara wọn ní àwọn ti gòkè odò tán kí afárá tó já ìdí nìyí tí àwọn onímọ̀ tí wọ́n fi wá fọ èsì lórí irúfẹ́ ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ ìdí kẹta òun ni pé káníyàn ò tiẹ̀ gbọ́ nípa bàbá alájà káni wípé èèyàn ò tiẹ̀ èèyàn ò èèyàn ò lọ sórí net ká sọ pé èèyàn lọ sórí nẹ́ẹ̀tì rárá mùsùlùmí gangan fúnra rẹ̀ tí ó bá ń ka kùránì lọ tó bá ń gbé ìtumọ̀ ẹ̀ lọ́wọ́ tó ń gbé ìtumọ̀ ẹ̀ lọ́wọ́ báyà àtumọ̀ tí wọ́n tún ní Yorùbá ni àbí ti Gẹ̀ẹ́sì ni àwọn tó sì túmọ̀ rẹ̀ sí Yorùbá àti Gẹ̀ẹ́sì àbédè mìíràn wọn ò rí ti controversies verses tàbí controversial verses wọn ò ríro ńgbà wọn túmọ̀ rẹ̀ tán bá ti kàn yẹlẹ̀ wọn túmọ̀ ọ̀yùn tán bá kà yẹlẹ̀ wọn túmọ̀ ọ̀yùn ìwọ tó fẹ́ kà á lọ́mọ yanjú ẹ̀ ẹni tó bá ń ka kùránì tí wọ́n túmọ̀ sí yorùbá àbí gẹ̀ẹ́sì àbédè mìíràn tó bá wá kan irú ìpèníjà yìí kí ni ọ̀nà àbáyọ ìyẹn tún jẹ́ ìdí kẹta tí irú ọ̀rọ̀ báyìí tó fi ṣe kókó nítorí náà mo kí wa kú ìkàlẹ̀ Allah yóò jẹ́ kí ẹ̀kọ́ náà kí ó yé wa yékéyéké yóò wá bẹ̀rẹ̀ ní òní mi ò tí ì mọye ọ̀sẹ̀ tó máa gbà wá láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ pàápàá jùlọ àwọn tí ó pàtàkì jùlọ kì í ṣe gbogbo wóróworó táwọn kírísítẹ́nì sọ lórí àlámọ̀rí yìí òun la nílò in fact àwọn kan bẹ tó ga sí pé tòun ti bí wọgbọn ṣe jẹ àfa ó ti rí i pé eléyìí kì í sọ̀rọ̀ ọkàn ń wá àtàmọ́mọ́ àtàmọ́ ni kì í sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ kókó tó ní í ṣe pẹ̀lú àkídá wa tó ní í ṣe pẹ̀lú ìbádá wa ah dandan ni ká yanjú ẹ̀ nítorí náà lẹ́ẹ̀kan sí i àyà tún zọ̀hírù ha àtànákùdùn wà máa fi ìyàtà náà kodù àwọn àyà tó jọ ìtakora àmọ́ tí kò takora òun ni a fẹ́ máa gbé yẹ̀wò ní ti àkọ́kọ́ lórí irúfẹ́ bẹ́ẹ̀ a wà lọ sí orí àwọn àyà kan